الحمد لله ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala ọba àánú ọba aláforíjìn abẹ́ ọlọ́run ọba àlékè ọlá gbogbo àkọsẹ̀kọ́nú wa àṣìṣe wa <clears throat> èyí tá a gbàgbé ṣe tó fi já ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run àti tá a mọ̀ọ́mọ̀ dáná ẹ̀ṣẹ̀ kọ́lọ́run ṣàforíjìn rẹ̀ fún wa kó sì ṣàmójúkò fún wa kó ṣàánú wa kó kẹ́ wa kó má dá wa sí fún yàjẹ kó má jẹ wá níyà rárá kó sì má bínú sí wa ìyọ́nú ọlọ́run là ń wá ọlọ́run kó fi wá ṣe kòńgẹ́ ìyọ́nú rẹ̀ ìbínú rẹ̀ là ń sá fún ọlọ́run má jàrí bínú ẹ̀ láàlàyé inṣàlá hadith ẹlẹ́ẹ̀kẹrìndínní ọgọ́rin hadith number seventy six láti máa tẹ̀síwájú náà àlàyé tá à ń bá bọ̀ lórí ẹ̀ hadith òjíṣẹ́ la muhammad sallallahu alayhi wa sallam tó wà nù sọ́yọ́ al-bukhari tánàbí sallallahu alayhi wa sallam sọ pé sab'atun yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluh àwọn méje àbíran àwọn èèyàn méje kan bẹ tọ́lọ́wọ́n bá ó ṣì jìbò yóò ṣe bòjì fún wọn ní ọjọ́ tí ò ní sí bòjì kan àyàfi bòjì ti Allah Ta'ala àti ṣàlàyé ẹni àkọ́kọ́ tánàbí sọ ni imamun adilun rìwáyà mi ni alẹ́ imamul adil aṣáájú tó ń ṣe déédéé àti ṣàlàyé ẹni kejì ni wa shabun nasha'a fi ibadati ọ̀dọ́ tó jẹ́ pé òun dàgbà sínú ìjọsìn àti ṣàlàyé yẹn náà muslim náà bí sí ibẹ̀ dàgbà sí i wàrọ́júlò ń kọlbùhù mọ̀álàkùn fìlímẹ́sáàjì àti ọkùnrin kan tàbí n'ikan tó ṣe pé ọkàn rẹ̀ ó máa ń wà mọ́ṣáláṣí àti ṣàlàyé yẹn èyí tó wá tẹ̀lé tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ó ní wàrọ̀jùlá ní tàhábàfìlà ìjìtàmà àlẹ́dálík wàtàfàrọ́kọ̀ àlẹ́yìí. wàrọ̀jùláàní àwọn arákùnrin méjì kan tàhábà àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn fílà nítorí tọlọ́hun ìjìtàmà á wọn a máa pàdé aladalik lórí ìtọlọ́hun ni wọ́n máa pàdé sí wàtàfàrọ̀kọ àlè tí wọ́n bá sì pínyà lórí ìtọlọ́hun ọba náà ni eléyìí ń ṣàlàyé fún wa. wípé tabafe a bá fẹ́ lọ́rẹ̀ẹ́ pàápàá jùlọ a ta mú ẹnìkan ní ọrẹ kori tá à ń pè ní ọ̀rẹ́ kò rí òsùn kò rí sùn yẹn mùsùlùmí torí pé mùsùlùmí la lè bá kójọ tàbí tá a lè jọ máa pàdé máa lórí òun ni a lè máa pínyà lórí ọ̀rọ̀ ọlọ́run pé ó orí ọrọ mọ́sálẹ́n fún àpẹẹrẹ mùsùlùmí la lè pàdé tá a sálámà sí tá a gbàládà pa sálámà òun náà ni ó dá wa lóhùn nígbà tá a bá tún lọ a tún sálámà àwọn ọ̀rọ̀ tájọ máa ń sọ tá a máa gbé yẹ̀wò yóò máa jọ́rọ̀ ọlọ́run nínú Quran yóò máa jọ́rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìta àmọ̀ sí sunna yóò máa jẹ́ fahamu salafi sọ́ọ́lì àgbọ́yé àwọn aṣáájú inú ẹ̀sìn látòrí àwọn sọ̀hábà dórí àwọn tàbíìn wàlá ìmọ̀tìlì húdà àti àwọn aṣáájú ẹ̀sìn tí wọ́n jẹ́ onímọ̀ tí ìmọ̀ wọn tí a rẹ̀ títí tó fi dọ́dọ̀ àwọn sọ̀hábà tó fi dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn nǹkan táwọn ó jọ wọn sọ ni tí a bá wo inú alukur'an suratul Maida súra ẹlẹ́ẹ̀karùn-ún àyà ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́ta súra five àyà fifty one Allahu ta'ala ní yá ayyuhal ladina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la tattakhidul yahuda wan nasara ẹ mú àwọn yahudi àti àwọn ní ní onírànlọ́wọ́ yín tí wọ́n sọ pé wàlíyù nínú rẹ̀ náà ni aláàbò nínú rẹ̀ ni aláfẹ̀yìntì nínú rẹ̀ ni olùrànlọ́wọ́ nínú rẹ̀ náà ni ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ kéèyàn jẹ́ ààyò ọlọ́run ni ẹ mọ́ yàn wọ́n láàyò ba'duhum awliya ba'd apá kan wọn ò mọ̀ jẹ́ ààyò fún apá kejì ẹ̀rí ọlọ́run ọba ni wa man yatawallahum minkum ẹnikẹ́ni tó bá lọ mú wọn láàyò nínú àwọn àtùmọ̀ mẹ́rin tí mo mú ẹyọ kan tí mò ń lò ń bẹ̀ nìyẹn o tó bá lọ yàn wọ́n lọ́ọ̀rẹ́ ààyò hmm, fa innahum minhum dájúdájú ó ń tọ̀ ti di ara wọn nìyẹn o inna Allaha la yahdi dájúdájú ní fi wọ́n mọ̀nà àwọn ìjọ alábòsí níjọ nígbà náà ìwọ yóò máa rí alẹ́dínà àwọn tó ṣe pé fi kòlóòbí marad àárùn àárùn tàbí àárẹ̀ ń ọkàn wọn kí láàrùn tí ń bẹ ọkàn wọn yẹn náà ni kúfúrú yẹn ṣe máa sáré yárayára lọ wọn wọ́n mọ̀ sọ pé àwa n bẹ̀rù kí àyípo gbà pọ́n àá wọn eh, kí búburú kan má lọ kàn wọ́n pẹ̀lú àwọn àlàyé yẹn tún ní àwọn àlàyé míì tó kún nù tẹ̀fsírì ṣùgbọ́n mi lọ síbẹ̀ gba ọ̀rọ̀ ogun ọlọ́run ni fa asa àyìnyá àti ìyá bẹ́ẹ̀ sì ni láìpẹ́ ọlọ́run aw amúrin mìnìndì tàbí àṣẹ kan látọ̀dọ̀ rẹ̀ fayusbihu ala ma asarru fi anfusihim nadimin ọlọ́run ni wọ́n wàá di alápẹ̀ntíùmọ̀ kábàámọ̀ lórí nǹkan tí wọ́n fi pamọ́ sínú ọkàn wọn ma asarru fi anfusihim tí wọ́n fi pamọ́ sínú ọkàn wọn yẹn wọ́n wàá di kíni <clears throat> yusbihu nadimin wọ́n wàá di ẹ̀ntíùmọ̀ kábàámọ̀. yẹni pé àwọn tí wọ́n lọ ń sá kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá àwọn Nasara àti Yahudi tí wọ́n mú wọn ní ìmùlẹ̀ tí wọ́n mú wọn lálàfẹ̀yìntì tí wọ́n mú wọn lágbọ̀ràn dùn ọlọ́run ní àrùn ló wà nù ọkàn wọn àárẹ̀ ni ní ò jẹ́ kí wọ́n lè mú mùsùlùmí bẹ́ẹ̀ ọlọ́run ní tí ń bẹ nù ọkàn wọn náà ó ṣeé ṣe láìpẹ́ wọn ó padà kábàámọ̀ lórí rẹ̀ ọlọ́run wàyàkúlù lẹ́dí náà àmọ̀nù. ẹ̀rọ àwọn onígbàgbọ́ òdodo àwọn ọmọ wípé ahùláhi lẹ́dínà àkùsámù bìlá ìjáhàdá ayémáàní ìjà àwọn ilé ìkọ́ni ẹni tí wọ́n fi ọlọ́run búra débi òkóńgò búra wọn ìnáhùn làmà àkùm dádájú àwọn ń bẹ pẹ̀lú yín pẹ̀lú àwa mùsùlùmí habitat amẹ́lù ọlọ́run gbogbo iṣẹ́ wọn ló ti bàjẹ́ pátápátá fa asbahu khosirin wọ́n sì dẹni òfò ọlọ́run ṣe òfò. ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà amẹ́nu èyí onígbàgbọ́ òdodo man yartadda minkum ẹnikẹ́ni tó to tún kó mànú yín yẹn to tó pẹ̀yìn dáńdí ẹ̀sìn andi níhi inú ẹ̀sìn fa fasawfa ìyá àti lọ láìpẹ́ láì jìnnà ọlọ́run ọba ma mú bí kọ́ọ̀mì àwọn ìjọ ìjọ kan yuhibbu yuhibbuhum ọlọ́run ó nífẹ̀ẹ́ wọn wa yuhibbunahu àwọn náà ó nífẹ̀ẹ́ ọlọ́run adillatin alal mu'minin àwọn wọ̀nyí wọ́n wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo wọn ní lè mọ́ wọn àìzẹ̀tìn alal káfírí àmọ́ wọn ò lè kókó mọ́ àwọn kẹfìrí. yujahiduna fi sabilillah wọ́n máa jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n máa sàpá sójú ọ̀nà ọlọ́run wala yakhafuna lawmata la'imin wọn ò sì ní bẹ̀rù èébú gbogbo àwọn búnibúni àwọn ilé èébú ẹ̀ẹ́n ní wàhálà yẹn ti pọ̀jù ilé ìtún ti wá le ju ìwò tó ní gbogbo kókókó oríṣiríṣi wọn ò ní kíá ìwò ìwò ni wọ́n tún gbé dé inú ẹ̀sìn àgbélé rí lẹ́nu àwọn bàbá wa àrídé ilé lọ́dọ̀ àwọn ìyá wa ọlọ́ni gbogbo tí wọ́n ń sọ yẹn láàyà kọ̀ fún un náà láwùmọ̀tà láàyè wọn ò ní wọn ò tiẹ̀ ní bẹ̀rù rẹ̀ rárá kò ní kà dáàlì ká fọ́tlọ́lọ́hí eléyìí ni àjùlọ tọlọ́mù yóò tí ìmẹ̀yìn yẹ̀ṣà tó ń fún ẹni tó wù ọlọ́ọ̀lọ́ ni wallahu wasi'un alim dájúdájú Allah olùgbààyè ni ọ́ wasi'un alim ọba olùmọ̀ni. ọlọ́wà ni ẹ wá gbọ́ ẹ̀yin mùmínì innama waliyukumullah <clears throat> ìmùlẹ̀ yín aláfẹ̀yìntì yín olùgbójúlé yín olùrànlọ́wọ́ yín bàbá àṣàlẹ̀ yín

àdámọ́ mẹ́ta kan tá a lè pè ní distinctive characteristic features tàbá àwọn qualities tá a lè rí lára èèyàn ká tó mú ní wàlíyò lẹ́yìn tọ́lọ́run ọba sọ pé òun ọlọ́run ní wa àtòjíṣẹ́ wọ́n láwọn onígbàgbọ́ òdodo àwọn wo ni alẹ́dínà yòókì mọ́ọ̀nà sọ̀la wọ́n ó máa gbérun dúró kìí ṣe mùsọ̀lún báàlì mọ̀kìmọ́ọ̀nù ìyàtọ̀ ń bẹ láàrin olùgbèrú dúró àti olùkírun olùkírun yóò kírun ṣùgbọ́n tó bá ti kí ṣubú irun àárọ̀ ó di ṣáì ní òtò wá kí mẹ́rẹ̀ẹ̀rin yòókù irun pọ̀ níjọ lọ́n lójú ó kírun àbí ò kírun ó kúkú kírun ṣùgbọ́n kò gbé irun dúró tàbí kó máa kírun ségesège ló ń kí bí yẹn àwọn ah, kírun ṣùgbọ́n olùgbé irun dúró yóò máa kírun fi àwòkọ́ọ̀tì àlùmọ́ àyíyàná àwọn àsìkò tá a ti ṣàdáyẹn rí fún tá a mọ̀ yẹn yóò máa kì wábi ṣùrùtì à pẹ̀lú àwọn májẹ̀mú irun yóò máa kì mo rò pé tiye gbogbo àwọn àrùkánu sọlá àti wàwà àjìbá àti sọlá àwọn orígun irun àtàwọn ọ̀ràn yẹn irun yóò mójútó yóò máa kírun kẹ́fọ́ lọ́wọ́n bá ṣe sọ nínú súrà ẹlẹ́ẹ̀kẹtàlélógún súratul mu'minun tọ́lọ́wọ́n bá قد aflaha المؤمنون الذين alladhina hum fi salatihim khashi'un wọ́n ti jèrè àwọn onígbàgbọ́ òdodo àwọn tó ṣe pé nínú ìrun wọn wọ́n máa ń kí pẹ̀lú ìpayà ọlọ wọ́n máa ń kírun wọn lẹ́ni tí ó rẹra wọn lẹ̀ pátápátá fọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlọ́run ni wa yu'tuna zaka ó máa yọ sàká kì í ṣe tí ò ní yọ sàká kì í sì ṣe tí ó tún máa kó bá àwọn èèyàn nígbà tí wọ́n bá fẹ́ yọ zaka pé zaka wò lẹ́ ń yọ àwọn afáàyàn ọ̀lẹ́ ni wọ́n fẹ́ lọ kílẹ̀ fẹ́ fún wọn mọ́ṣáláṣí wo ni gbogbo owó tó fẹ́ fún wọn wọn ò kó jẹ ni kódà mo ti gbọ́ ẹnìkan rí mùsùlùmí ni ó máa ń yà mí lẹ́nu mo ń wo mi tí ẹ mọ̀ pé ó lè lérò nǹkan bá ń lọ́kàn ó ń sọ̀rọ̀ àjì kò lọ àjì o ṣùgbọ́n ojú tèmi fi ń wò ni pé kò ní mi ò jẹ́ kó lọ àjì aláìní ni wàláì mo kàn gbọ́ lẹ́nu oní àwọn ó ń sọ fún mi ní omi ọgbà bó ṣe ó yẹ kó lè mọ̀ pé yẹn ò ní ta lọ́dọ̀ mi ó ní kí n wò báyìí ó ní owó wa ló fáwọn lárúbáwá ń kó wa fáwọn ará ní a jẹ́ pé bẹ́ẹ̀ ni ìlówó gan kò ní lọ àjì ohun tó wà nù sọ nínú aya àádọ́ta aya fifty two nínú tí five. ọlọ́ọ̀ni fatara alladina fi kulubi ẹ̀rí àwọn tí ń bẹnu ọkàn wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀sìn ò sọ síta ni tabarẹ́ lómi ìtajọ́ ń kírun gan kì í ṣe mùsùlùmí ni torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń bẹ nú ẹ̀sìn ni ò faramọ́ nínú rẹ̀ ò dùn sí ṣùgbọ́n kò gbé jáde kọ́lọ́nkọ́lá wa ń kan ló fa òbí ọ̀rọ̀ tí sọ nípa hajj táwọn kan ní àwọn iṣẹ́ aláàjì o pẹ̀lẹ́pẹ́ ọ̀rọ̀ míì tó ní ẹ̀kẹ́ pé súnà ní ká máa pè yàn lálàájì o ṣùgbọ́n àwọn nídìí táwọn ibi jẹ́ aláàjì ni pé ìtumọ̀ aláàjì ni àlejò òun dẹ̀ ti dé lu òun iṣẹ́ àlejò mọ́ tá a sọ pé wo àìmọ̀ kan tó gbúnra wọn tá à ń pè ní àlejàlú àlèmọ̀rọ̀kab àwòjàlú mọ̀rọ̀kábọ̀n àìmọ̀ kan tó gbúnra wọn èyí tí ò ṣeé fi wé mọ́ bi ma a na-alọkọstu motisala ya ina ndị na-agbini ala hajju hajji o ni alọkọstu ero gbigba a di ninu ede larubawa wa gaya gaya sugbon ninu ifo si wee mini ituma re ni o da bi gbata sọ ipi gbata so ipi cofactor cofactor o nitu mana na lọ́dọ̀ àwa mathematician àwọn tó ń ṣe maths tó bá sọ̀rọ̀ cofactor kò síbi tọ́kàn tí wọ́n lọ ibi tọ́kàn wọn kọ́kọ́ sáré lọ ní tá ní matrices arrays arrangement of numbers and rows and columns ibẹ̀ lọ́kàn tí wọ́n lọ ó ti ní tí wọ́n pè ní cofactor ń bẹ̀ tó bá sọ lọ́dọ̀ àwọn microbiologist àbí biologist àbí kíní àwọn tí wọn ọ̀rọ̀ enzymes ní ó wá sẹ́mi tiwọn. so táwa ní alhajju ìtumọ̀ rẹ̀ ní èròǹgbà òun náà ni wípé hajju baitallah ah, hajju ìdìsọ́kàn wà hajju kéèyàn ní àdìsọ́kàn ila baitillah lọ sí ilé ọlọ́run ọba pé kí ni wípé òun ó rìnrìn àjò lọ ọbẹ̀ ibadatan lillahi ní ìjọsìn fọlọ́run ọba wa ziyaratan li haramaini àti bíbẹ̀lẹ̀ ọlọ́run ọba wò ilé ọlọ́run ọba tó wà mọ́kà àti tó wà ní Madina torí pé ní hajj gangan ìtọ́lọ́run ní ká lọ oní ti mọ́kà yẹn ṣùgbọ́n nínú ìgbàláàyè àwọn mọ́ṣáláṣí tá a lè bẹ̀wò ziyarata li masjid nabawi èyí tó wà ní mọ́kà ìbájẹ́ pé kò sí wàhálà òṣèlú lágbàáyé ni àbá tún máa lọ sí ti èyí tá a mọ̀ sí ní Jerusalem torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé la tushaddu rihal ẹnìkan ìdígbà dàgbọ̀n pẹ̀lú èròǹgbà pòun fẹ́ lọ jọ́sìn ní mọ́ṣáláṣí kan kó wá jẹ́ pé ìrìn àjò ni ó yóò ṣèrìn àjò lọ ọbẹ̀ àyàfi mọ́ṣáláṣí mẹ́ta àti sọ̀yìn náà sẹ́yìn òun náà ni masjidul haram ní maka yẹn ní kaaba masjidul nabi mọ́ṣáláṣí ànábì ní madina wa masjid al-aqsa àti mọ́ṣáláṣí òrèrè ètò wà níbo ni tó wà ní jerusalem ọlọ́run ó ṣàánú wa ẹ̀rí pé àwọn bàbá tó lọ ájì ń jọ wọn máa ń pè wọn ní ájì kudus hmm, bóyá kó tó di 1948 àwọn tó ti lọ ájì wọn ó padà wọn lọ kudus wọn ṣe ziyara rẹ̀ yẹn ni pé àbẹ̀wò lẹ́yìn tí wọ́n bá parí ṣe ájì tán wọ́n ṣàbẹ̀wò madina wọ́n sì ṣàbẹ̀wò jerusalem wallahu ta'ala a'lam ibi tí mò ń lọ kí n máa yá jìnnà ọlọ́ni innama waliyukumullahu wa rasuluhu walladina amanu alladina yuqimuna as-sala àwọn tí wọ́n ń gbèrún dúró wa yu'tuna zaka wọ́n yọ zaka wa hum raki'un ẹ̀rí pọ́rọ̀ ìran lọ́lọ́run tó padà sí ọlọ́run wa tẹ̀síwájú àyà fifty six in sura five wa man yatawalla wa man yatawalla Allaha fa inna hizballahi humul ghalibun dájúdájú ẹni tó bá mú ọlọ́run lọ́rẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ man yatawalla Allaha wa rasula ìmúlẹ̀ rẹ̀ lọ́lọ́run àti òjíṣẹ́ walladina amanu àtàwọn onígbàgbọ́ òdodo fa inna hizballah dájúdájú àwọn ìjọ tọlọ́run umul ghalibun àwọn ní òṣèké ni àwọn ni yóò borí. aya fifty seven ọlọ́run ya ayyuhal ladina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la tattakhidul ladina takhadu dinakum uzuwan ọlọ́run ni ẹ má ṣe mú alẹ́dínà tọ́kọ̀dọ̀dínà kọ́m àwọn tí wọ́n mú ẹ̀sìn yín ní uzuwan ní ẹ̀fẹ̀ tàbí àwàdà wàláìbà àti eré min alẹ́dínà utul kitaba min qablikum nínú àwọn tá a fún tíra ṣáájú yín yín láwọn yehudi àti nasara wal kufara àti àwọn aláìgbàgbọ́ kẹfìrí ọlọ́run ní má ṣe mú wọn ní awùlíyà ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ẹ má ṣe mú wọn ní múlẹ̀ ẹ̀rí wàtàkùlọ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyà rẹ̀ in mu'minin tó bá jẹ́ pé tòótọ́ mùmíní ni á jẹ́ tòótọ́ mùmíní ni ọlọ́run ní tẹ́ fi mọ̀ nínú tá a fi mọ̀ rú àwọn èèyàn wọ̀nyí ọlọ́run ní ìdá náà dẹ́yìí tómi ìlà sọ́la tẹ́ bá ń pèpè síbi ìrun kíkí ìtàkọ̀dúhà húzúwà ń wà láìbá wọn ò mú ní àwàdà wọn ò mú ní ẹ̀fẹ̀ wà láìbá àti àárẹ̀ dáàlíkà bí anahum qawmun la ya'qilun eléyìí rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n jẹ́ ìjọ àwọn tí kò ní làákàyè ó ti wà mọ́ṣáláṣí ń jọ kàn tí wọ́n fẹ́ pèrún bàbá kan kọjá. Hmm, ó rò pé òun ń ṣàwàdà wọ́n ń pè wọ́n fẹ́ pè ọ́ eh, èdè ìlú ẹ̀ ló fi ń sọ ó ní pé káwa káwa ó pé kó máa bọ̀ ó òun ni hmm? kan ń jọ jímọ̀ ní ẹ sọ ah, ohun tó bá ti dé kẹ́ pé òun béèrè ẹ ò yẹn jímọ̀ ló àwọn sọkúsọ báwọn yẹn sọ̀rọ̀ àwọn wọ̀nyẹn àwọn èèyàn ó sì tún jókòó tí wọn ó jọ máa tayò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yin tẹ́ ń tayò ọlọ́pọ́n ni draft ni lọ́dọ̀ bàbá àwọn àyà Quran àwọn yóò máa fi ṣeré wọ́n máa fi ṣàwẹ́wà wọ́n máa fi ṣeré wọ́n máa fi ṣàwẹ́wà ọlọ́run sì sọ pé tá a bá ti rí àwọn èèyàn wọ̀nyẹn ká kúrò níbi tí wọ́n ń sọ títí tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi lọ síbi ọ̀rọ̀ mi ẹni tó bá jókòó tí wọn ọlọ́run bá ní ara wọn ni nọ́sọ́rọ́tò àná àmì yóò rí yẹn bẹ́ẹ̀ insha Allah ta'ala sọkọlọ́n kò ṣàánú wa ọ̀rẹ́ ìmùlẹ̀ tàbá wo nínú Suratul Mujadila sura <clears throat> fifty eight nìyẹn nínú Quran sura ẹlẹ́ẹ̀kejìlélọ́gọ́ta aya twenty two aya kejìlélógún òun náà ló kàn yín sura yẹn ọlọ́wọ́n bá ní la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir ìrẹ́kùn ní rí àwọn èèyàn kan yu'minuna billahi wal yawmil akhir tí wọ́n nígbàgbọ́ nú Allah àtọ́jọ́ kan yuwadduna man hadda Allaha wa rasulahu àwọn tí wọ́n gba ọlọ́run bá gbọ́ lódodo àtọ́jọ́ kan tí wọ́n wà máa nífẹ̀ẹ́ sí àwọn tó jẹ́ àwọn tí wọ́n takọ ọlọ́run àtòjíṣẹ́ yuwaddun kí wọ́n máa nífẹ̀ẹ́ wọn man hadda Allaha wa àwọn olùtakò tọ́lọ́ àtòjíṣẹ́ walau kanu aba'ahum kódà báwọn wọ̀nyí jẹ́ àwọn bàbá wọn aw abina'ahum àbí wọ́n jẹ́ àwọn ọmọ wọn ni aw ikhwanahum tàbí wọ́n jẹ́ àwọn arákùnrin wọn bóyá ẹ̀gbọ́n ni bàbúrò ni aw ashirotahum àbáwọn ẹbí ìbátan. ulaika kataba fi kulubihim iman awon wọ̀nyí ni ọlọ́run ti fi ìgbàgbọ́ <clears throat> rinlẹ̀ sínú ọkàn wọn àwọn tí ò ní ni ní nífẹ̀ẹ́ won wọn wa wà á yíyáda òǹbèrò ẹ̀mìnì ọlọ́run ọba si ti fi emi iye kan latodo re o ti fi ṣe kí ni àyíyáda òun ọlọ́run ọba ti fi kun won lowo o ti fi ràn won lowo <clears throat> ọlọ́run ni. wàyọ̀dẹ̀kìlùhùn jannati tajri min tahtiha al-anhar ọlọ́run yóò fi wọ́n wọnú ọgbà kan èyí tó ń sàn lábẹ́rẹ̀ àwọn akérèmọdò khalidina fiha àwọn wọn ò sì gbére ńbẹ̀ radiyallahu anhum wa radu anhu ọlọ́run ọba ó yọ́nú àwọn náà kílẹ̀ fi ń gbọ́ inna hizballahi umul muflihun dájúdájú àwọn ìjọ tọlọ́hun àwọn ni yóò jẹ́rìí so àyà ìjẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn ọ̀tá ọlọ́run ẹ lè ráhùn wọn tí wọ́n jó nígbàgbọ́ òdodo tí wọ́n gbọ́ lọ́n gbọ́ lódò àjọjọ́ kẹyìn kí wọ́n lọ mú wọn lọ́rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rí tó bá dijọ́ gbẹ̀ǹde gbogbo àwọn tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ láyé tí kìí ṣe ìtànà bíi sọ yìí pé ìjìtàmà tahaba ìwọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ìtọ́lọ yìí tá máa wọ́n ń pàdé hmm? lórí kíni aláàdáàlìk lórí ìtọ́lọ wà kí tún ni wàtàfàrọ́kọ̀ àlè lórí ẹ̀ náà ni wọ́n ń pín yà ọlọ́run ní tó bá dijọ́ gbèǹdè hmm, inú suratul Ma'arij sura seventy sura àádọ́rin inú Qur'an ọlọ́run ní tó bá dijọ́ gbèǹdè alkiyama ọlọ́run ní. wàlá laayas hamimun hamima ìmùlẹ̀ kan la yasalu hamimun ìmùlẹ̀ kan la yasalu hamima kò ní béèrè ìmùlẹ̀ kejì àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ ò ní béèrè ara wọn yubasorunahum wọn yóò ríra wọn o wallahi yawaddu lil mujrimu law yaftadi min adabin yawma idin bibani àwọn ẹlẹ́ṣẹ̀ ń jọ náà àwọn ọ̀daràn ìjọ náà wọ́n ò fẹ́ kí àwọn fi ọmọ hmm, òun yóò máa fẹ́ kó òun fọmọ òun láyẹ́fẹ́tẹ́dì mìíràn àdábì ọmọ ẹdín bìbà ní ọmọ rẹ̀ yóò máa fẹ́ ọmọ rẹ̀ gbára rẹ̀ lẹ́nu yà yóò fẹ́ fi jàrọ̀ yóò fẹ́ fi parọ̀ yà yẹn ọ̀sọ́ ìbátí àbíyàwó rẹ̀ rẹ̀ ilẹ̀ ti tó àtàwọn ẹbí ẹ̀ tí wọ́n máa ń wa man fil ardi jami'a àbí tiẹ̀ ní gbogbo àwọn tó wà lórí ilẹ̀ pátápátá pé kò fi wọ́n pààrọ̀ ọ̀yà yẹn thumma yunji kí wọ́n bá gbà á sílẹ̀ ọlọ́ni kálá rárá ọ̀rọ̀ yẹn ò lè rí bẹ́ẹ̀ láéláé innaha lazọ iná tó ń jó fòfò kàtà pé lazọ kí ni iṣẹ́ iná náà naza atan lè ṣàwà àkọ́kọ́ iṣẹ́ tí ó ṣe yóò bu awọ orí tó rò ní ọlọ́mọdé àwọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ó ń pe gbogbo àwọn tó pẹ̀yìn dà tí wọ́n yíjú padà sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n tẹ̀lé wàjá máa ń fa àwà tí wọ́n bẹ̀rẹ̀ sí kówó pamọ́ wọ́n ń kó jọ wọ́n fi ń pamọ́ hmm, kọlọ́run kò ṣàánú wa níta fẹ́ lò ń bẹ̀ náà ni pé láyé sàlù hamimu hamimu gbogbo àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ tó ti yàtọ̀ sẹ́sìn kò sẹ́ni tí ó béèrè ara wọn jọ gbèdè wọ́láì wọ́n ní béèrè ara wọn ṣùgbọ́n tó bá já àwọn ẹni rí inú wọn ó máa dùn ni hmm. inú wọn yóò máa dùn wọn máa béèrè wọn máa kíra wọn ọlọ́wọ́n bá ní ah, ọlọ́wọ́n bá ní wọn ó jókòó lórí lórí àga lórí ibùsùn hmm. wọn jọ máa tàkúrọ̀sọ hmm. ọlọ́run kó má ṣe wá ní kẹfìrí ọlọ́run kó ṣe wá lónígbàgbọ́ òdodo ọlọ́run kò ṣe wá lónìí gbàgbọ́ òdodo um, torí náà níta fẹ́ ló ń bí náà ni pé ìmúlẹ̀ àbáwọn ọ̀rẹ́ tá a ní kí ó máa jẹ́ koríko sùn wá wọléwọ̀de wa kí wọ́n jẹ́ mùsùlùmí eléyìí kó wá ní implications what are the implications in modern time kí ni àwọn àlàyé tó wà ń bẹ tàbí àwọn àsùyọ pàápàá lóde òní àkọ́kọ́ ń bẹ òun náà ni tá ní club àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó wà tí à ń darapọ̀ mọ́ and societies àwọn ẹgbẹ́ àtàwọn àkójọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kílọ̀bù yìí ló jẹ́ pé ń tá a gbé kalẹ̀ lórí lé lórí lórí ìtakòtò lọ́ọ̀nù ìtakòtò jíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi dì sí náà ni ṣùgbọ́n ó lágbára ńgbà kan ẹ rí àwọn olórin àwọn bíi haruna ìṣọ̀lá àwọn àìlá ọmọ wúrà kásùmá dìó díjọ gbogbo àwọn olórin tó ti lọ wọ́n kí ọ̀pọ̀lọpọ̀ àwọn clubs àwọn ẹgbẹ́ kìíní kan club ilé club wọ́n á máa dúpẹ́ lọ́wọ́ wọn níjọ́ tí wọ́n ṣe àjọ̀dún orí kádùn tẹ́ wà lọ́wọ́ àwọn club yẹn kò sí nǹkan kan tí wọ́n fi wọn ṣàjọ̀dún wọn ju ọtí lọ ọtí àwọn ṣìnà àwọn àwọn àwọn ọtí líle uh, hard drinks táwọn èèyàn máa ń pè ní hot drinks olè gbé lọ́dọ̀ àwọn eléèbó hot drinks làwọn tí ìgbóná tá hard drinks lọtí líle ẹ̀rí pé yorùbá rẹ̀ ganan nu àwọn ọtí líle àtàwọn bíà tí wọ́n máa ń mu nìyẹn àwọn obìnrin àsìkò wọ́n wà ń bẹ́ẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run ò fẹ́ àwọn orin kórin orin fàṣà gbogbo ẹ̀ ni wọ́n máa kọ́ ń bẹ́ẹ̀ àwọn club irú àwọn club yẹn wọ́n mọ̀ á ní ah, àwọn alájọṣe àwọn nìyẹn ṣẹ̀ríà islam ò fara mọ́ mùsùlùmí láti darapọ̀ mọ́ irú àwọn club yìí àbáwọn ẹgbẹ́ náà àwọn ẹgbẹ́ yìí náà lẹ́gbẹ́ tí wọ́n ti ń yára wọn lówó àmọ́ irú owó wo ni wọ́n ń yára wọn owó èlé ó làwọn bíi eh, cooperative society cooperative society ìjọba tún lọ́wọ́ sí ó tún yàn àwọn tá à ń pè ní àwọn eh, akọ̀wé tí ó máa wá bẹ̀ irú àwọn ẹgbẹ́ tí wọ́n ti ń yára wọn lówó èlé yẹn mùsùlùmí ò lè lọ ọbẹ̀ ò lè darapọ̀ mọ́ wọn nítorí pé ọlọ́run ọba fúnra rẹ̀ ó ti ṣe kínni ó ti ṣẹ́bi léèlé hmm, tá a mọ̀ sí rìbá rìbá ní èdè lárúbáwá àti inú ṣẹ̀rí àná ọlọ́run anábì sallallahu alaihi bí àwọn mẹ́jọ ló dákọ̀ àbí àwọn nǹkan mẹ́jọ lọ́lọ́run láàánú látara rẹ̀ tí n bá gbàgbé Hmm? rìbá fún rẹ̀ ẹni tó kọ́lẹ̀ ẹni tó jẹ́rìsì ẹni tí wọ́n náwó rẹ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà lọ́tì hmm. khamru inshallah so nítorí náà irú àwọn cooperative club our cooperative societies tí wọ́n ti ń yára àwọn lówó èlé mùsùlùmí ò gbọ́dọ̀ bá wa ń bẹ̀ gbọ́dọ̀ pé àwọn ọmọ ìyá wa lóde òní náà wọ́n ti wá ń dá tàwọn muslim cooperative societies, sílẹ̀ tí wọ́n yára wọn tí ò sí èlé ṣùgbọ́n àwọn ẹgbẹ́ yìí ní bùkátà láti rí àwọn àáfàá tí wọ́n nímọ̀ nípa ṣẹ̀ríà pàápàá nípa islamic finance ara ṣẹ̀ríà náà ni tí wọ́n ò fi lè bá wọn wo nǹkan tí wọ́n ń ṣe kó má jẹ́ pé àròpá sáfìlì kó jẹ́ pé inú èlé gangan làwọn torí pé àwọn corporate àwọn societies tá a mùsùlùmí yẹn àwọn míì wà tá a máa ń wò pé àwọn èlé wà ń bẹ ṣùgbọ́n nítorí pé àwọn tó wá ń di ẹ̀ rò pé ọ̀rọ̀ èlé ti yé àwọn wọn ò ní lọ bá àwọn àáfàá wọ́n mú ní mọ̀ ń pa ẹ̀ ẹlòmíì táwọn afá bá sọ inú wọn ò ní fẹ́ káwọn afá yẹn wá torí gbọ́n wò pé ah, ibi tá a ti ń rówó gan-an nìyẹn ọlọ́run kò ṣàánú wa tẹ àwọn klọ́ọ̀bù káàkiri mi fẹ́ máa dárúkọ àwọn klọ́ọ̀bù hmm? torí n bá bẹ̀rẹ̀ sí dárúkọ ń sìn wàhálà ni mo rántí ń gbà kan táwọn pólí ti pẹ́ o gbọ́dọ̀ pé kò pẹ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà o àwọn klọ́ọ̀bù táwọn èèyàn lọ jẹ́ ìwọ̀n sọ irú aṣọ tó lè wọ̀ ìdá kó wọ aṣọ ìbílẹ̀ àgbádá àwọ̀tẹ́nu àwọ̀tẹ́lẹ̀ mm, àwọ̀tẹ́nu àwọ̀tẹ́nu àwọ̀tẹ́lẹ̀ àwọ̀lékè ó fi fìlà sí àti bàtà tó jíire mm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fìlà tó fìlà gidi tó bá sì jẹ́ pé tèèbó fẹ́ wọ̀ three piece suit so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n produce àwọn tá à ń pè bujiasis mm, àwọn ẹgbẹ́ oríṣiríṣi bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ́ ìmùlẹ̀ tayé tí gbogbo wa mọ̀ tẹ́lómìn fẹ́ nítorí pé ó fẹ́ lówó àti hmm, tó bá ti lọ nu ẹgbẹ́ yẹn kọ́ńtrátì yóò máa yọ ẹlòmíì tó bá ṣe wàhálà títí nínú òṣèlú yóò lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ ìmọ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì tó bá ti ṣe wàhálà kó n fi lówó tí yóò bá já náà yóò padà lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ wọ̀nyí ká ń pè ní ẹgbẹ́ awo àtàwọn ẹgbẹ́ ìmọ̀lẹ̀ ah, gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní hadith sọ fún wa pé kò bá a mọ̀ kọ́lọ́n kó fún èmi àtẹ̀yìn ní àgbọ́yé rẹ̀ kó ṣàánú wa torí náà àwọn èèyàn táàmù mú lọ́rẹ̀ẹ́ kájẹ́ wọn jẹ́ mùsùlùmí tọrọ yìí torí pé láàmú fi gbàrà wa níyànjú bẹ́ẹ̀ náà làwọn obìnrin wa ilé náà ṣe pàtàkì èdè máa fi kásẹ̀ rẹ̀ ni pé láyé òde òní èèyàn lè mọ́ jáde nílé tí ó ní ọ̀rẹ́ tó pọ̀ tún èyí mùsùlùmí Facebook tẹ́ bá wo Facebook àkàǹtẹ̀ lómìn ó ní about ẹlòmíì kìíní kan thousand friends àwọn ọ̀rẹ́ tó nínú gbogbo àwọn ọ̀rẹ́ wọ̀nyí tẹ́ bá rí kìíní kan is eh, celebrating with eh, abidẹ homo sososo today tẹ́ bá rẹ̀ tó ń celebrate pẹ̀lú ẹ̀yẹn kèfèrí mi I wish you happy birthday long life prosperity in Jesus name I say kìíní kan wọ́n wá pọ̀ nínú àkáǹtì ẹ̀ pátá òun náà mo sọ pé your friend òun ni wọ́n <laughs> implication rẹ̀ di same ni o bákan náà ni pẹ̀lú pé èèyàn mú wọn lọ́rẹ̀ẹ́ tẹjọ́ rìn kiri torí pé máa sọ̀rọ̀ lórí Twitter Instagram WhatsApp tó mọ̀ wọ́n tẹ̀ jẹ́ kẹfìrí àwọn míì ẹlẹ́bọ pọ́nbélé àwọn míì wọn ò lẹ́sìn kankan rárá ẹ tiẹ̀ tún jẹ́ ọmọ gbára yín márùn wọ́n tún máa fún ọ láwọn márùn wọn náà ló ń márùn eléyìí ló so ńgbà tọ́lọ́ ní kó mọ́ mú àwọn tí wọ̀nyí ní ọ̀rẹ́ ìmùlẹ̀ ìwọ lọ níbi one thousand two thousand wọn lọ́rẹ́ ìmùlẹ̀ tiẹ̀ eliminate their just facebook our uh, friends wọ́n ẹ̀dẹ̀ ní sọrọ ẹ̀sìn kankan wò ní pé wọ́n sẹ́sìn jákàjàká náà lẹ́ẹ̀mọ̀ sọ today is eh, world mother's day today is world father's day today is the world kìnnì kan day today is the world oríṣiríṣi ó fẹ́ lè mọ̀ síjọ́ kan láyé tí ò ní dé tí wọ́n yà sí wọn náà mọ̀ kí wọ́n valentine day mo rí mùsùlùmí kan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 fansurina ala alqawmil kafirin wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.